عباده ورسائله ورسائله ونتوب اليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اسال ان لا اله الا الله وحده لا شريك له واسال ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وتابعين له باحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أقف وأنا وما أبتي يتجي جاسرا ولا تكون للطبيعي lórí tẹ̀síro àtúnwọ̀n wáyé ní ìlú jásìkò yìí lẹ́yìn tó fi pé pẹ̀lú ètò ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run àti tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lónìí náà nìyẹn tí ọlọ́run bá rí jọra kú sí ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́jẹ̀ tó bá ṣáájú wa ọ̀gá wa nábì wa Muhammad sallallahu alaihi Wasallam. sallam wọ́n bá wọn sọ ábà ẹ̀ wa àwọn olùkọ́ abẹ́lẹ́ wọn fún àwọn náà tí ọlọ́run kó síjú àmẹ́wò wa bíráàmà tí yá rahman rahman pẹ̀lú ìyànda ọlọ́run àwọn ọmọ tó tẹ̀síwájú lẹ́ni ibi tí a sùn lánàá nínú tí a bá bọ̀ wá orí ayá tí a sùn lánàá àgbẹ̀ náà ni a bí fún dídí ilé ní tó náà ni ayá ẹlẹ́ẹ̀kejì dín ní ogójì sí ìkọkànlé ní ìkọkàndín ní ogójì àwọn àìmọ̀ ni a ó tuntun náà tí a ó sì rárá tẹ̀síwájú níwọ̀nba láti lè ṣàlàyé àwọn àdáàbò tó àà ìgbẹ́pẹ́ ọ̀pọ̀ náà ọgọ̀rọ̀ ọmọ mùsùlùmí lénìí tó kà máa sọ ní lẹ́nu ẹ̀rí pé ọlọ́run ò gbàdúrà wọn àwọn ẹ̀kọ́ àdúrà yìí ló sọ mọ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tó wá ń pariwo pé ọlọ́run ò gbàdúrà bákan náà àwọn àyè tá a ti fún máa bẹ lọ́run. nínú àyà yìí ó túwèé mú wa nínú àwọn àyíká tá a ti máa bẹ̀ lọ́hùn tájú àwọn àbíkú ìta púpọ̀. eléyìí ṣẹlẹ̀ sí ìyá Maryam tí ṣe àmẹ́tò bákan náà Zakariya tó pa náà tọ́. àwọn àtọ́ka sí ìgbà tí àbádébẹ̀ tí ọlọ́run kó sànà wa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي بالمهراب وهو قائم يصلي بالمهراب أن الله يبشرك بآية مصدقا بكلمة من الله مصدقا بكلمة من الله وسيدا وأصورا ونبيا من الصالحين قال رب أنا يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي آخر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هنالك دعا زكريا ربه قال رب هب لي من من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب وهو قائم المحراب أن الله يبشرك بيحيى أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وكيدا وحصورا ونبيا من الصالحين قال رب أنا يقول لي غلام وقد بلغني الكبر وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإذكار ọlọ́wọ́ bá bá àdékẹ́ ọlá ó ń sọ fún wa ní bíbáyìí lẹ́yìn ara ilé tí àkàtà tó sọ ìṣesí eléyìí tí Zakariya tó ń bá Mariam tó bá ti dé bẹ́ẹ̀ tí ó máa bá àwọn oríṣiríṣi oúnjẹ ìpápánu orísìírísìí tó máa bá lọ́dọ̀ Mariam. Àmẹ́lìwà Zakaria ó wá ń bèèrè lọ́wọ́ Mariam tó bó. àwọn àti alóhùn wípé tó wá àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá. Inna Allaha yarzuqu man dájúdájú ọlọ́run ọba yìí sì ní ọba tí mọ̀ rán ní ṣe tí mọ̀ sọ àṣìṣe tó ní atẹ́lẹ̀ pé ẹni tó ní òní máa bó ṣe pọ̀ tó kò ní máa yóò gbá ẹ̀ àìsùn tó fún ni. tó ṣe wípé tó bá ṣe fún ni ó tọ̀ wọn ò ní ní ìyàtá ti jẹ́ lórí tó ṣe yẹn tó tó lọ́nà aláìlú ni yóò tọ́lọ́wọ́ ti máa kó jọ. látara eré ìtumọ́lá àwọn ti dáhùn béèrè náà tí àtàrí á sì rí pé eléyìí ìta tó jọjú ní ìta mèremère ní àtẹ̀sí tó púpọ̀ eléyìí ẹni sọ́dọ̀ ọlọ́wọ́ ìyẹn ọlọ́dà ní máa ṣe lo opportunity yẹn nìyẹn ọlọ́run sọ wípé kùnálíkà. kùnálíkà dọ́gba zakari ìyá àrọ́kàwó. lọ́sẹ̀ kan náà adáríwá zakari yá ọba pe ọlọ́run ọba rẹ̀. Kọ̀ọ̀lá sápọ̀ ti sẹ̀kùn fún mi ẹ̀rí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àyè tọ́lọ̀ bá ti ń sọ̀rọ̀ kó fún wa ọlọ́run ọba àlejò a ní alokẹ́mọ̀ àhábà ẹ̀rí àwọn àmẹ́bí ọlọ́run ọba náà bá pèèrè àwọn náà alokẹ́mọ̀ àhábà àti torí pé tàbá wo wàhábà fún mi ní ìka àbí kéèyàn ó fún ní ìkẹta tó sì kì í ṣe pé láìsí ó tọ̀ wú mi ó tọ̀ máa bó ó fún ọlọ́run fún ti fún lọ́wọ́

mi ò sọ wípé dẹ́dẹ́ ni fún ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ mi ò sọ wípé mo ní sẹ́kẹ̀ẹ́ tí mo ṣe tó wá sọ dọ̀ràn èèyàn fún ọlọ́run láti fún mi lọ́mọ dákun sáàpù mi ní bùnmi bùnmi ìfẹ̀bùn fún mi sáàmù àwọn tìlálà akẹ́lẹ́mọ̀ kọ̀ọ̀kan nínú Al-Qur'ani dáadáa gbogbo àwọn kan nínú àwọn táwọn náà àwọn gẹ́gẹ́ bí àfáà tí wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àfọgbọ́nú nígbà tí wọ́n bá ẹ̀jẹ̀ wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa bọ́lọ̀ sọ̀rọ̀ wọ́n láwọn pa ọlọ́run láti kó ṣe kẹ́ ọlọ́run ẹ̀kọ́ ẹ̀ta ni tẹ́wọ́ fẹ́ pa láti ọlọ́wọ́ bá yí kọjá káwá sọ pa láṣẹ kó ṣe kẹta ọlọ́wọ́ bá kọjá bẹ́ẹ̀. ẹwà nẹ́bí ọlọ́wọ́ ló lè sọ̀rọ̀ ó ní abúlé ìyá ọlọ́run ẹ̀bùn rẹ ni mo fẹ́ kó bí tábílẹ̀ rẹ dákun bùn mi ẹ̀wù kan báwa náà bá béèrè kẹ lọ́wọ́ lọ àwọn kẹ́lí mọ̀ wọ̀nyí ó túwèé respect. ó túwèé ìrẹ́ra ẹni ńlẹ̀ fọ́nà ọlọ́wọ́ ọba wa nínú àwọn àdábùtò à bá tọ́ka àwọn tó wà fún bá a ṣe ẹni máa bí gbà òun nìyẹn tó bá èyí ò rẹ̀ ńlẹ̀ yányá ọba ọba àlejò ọlá.

kọwa tí dúró lórí tiẹ̀ tọ́bẹ́ tí nìkan ó ti ṣàdúrà àwọn tí ó tún máa wá lẹ́yìn tiẹ̀ náà ó ti dé papọ̀ àwọn ọmọ ọmọ ẹ̀. Ìwé ní jẹ́rẹ̀. Ọ̀tẹ̀ náà lórí nìkan ó tẹ̀ náà lórí wípé kọ́lọ́wọ́ fún un yìí bẹ́ẹ̀ àwọn ọmọ ọmọ òun tí ó jáde ẹ̀rí àwọn àwọn èyí sábà àtẹ̀lọ́ lórí tara wọn nìkan wọn jẹ́ onímọ̀ tara ẹni nìkan eléyìí náà tẹnu sọlọmọ bí tàbíà má jẹ́ torí ara rẹ nìkan má lùlù pátá kò àwọn ọmọ tó bí ń kọmọ ẹnìkan kan ànábì ọmọ ti tó náà ti náà lórí tara fún mi ní ọmọ rẹ̀ ní àwọn àkọ́kọ́ mi dáadáa. Tí ọmọ jẹ́ wípé bá a bá ń kúrò wípé ọmọ ọmọ ẹni, òun ló ṣe báyìí, ọmọ ẹni ló báyìí. Tí ọmọ jẹ́ ìdùnnú fún mi. Ìnàkà sẹ́ni òjò á. Torí pé dájúdájú ìrẹ́ ọlọ́run, ìrẹ́ lọba tí máa ń gbọ́ ìpèpè ẹni. Ìwọ ọlọ́run ọba lọba tí máa ń gbọ́ àdúrà ẹni. Jẹ̀máà alábìyà zakariya tó ti pẹ́rẹ́ wọn tó ti túwe ìrẹ́ra nílẹ̀ fọ́lọ́ wọn àti àìjẹ́ni tó ní màtàrà ẹni nìkan. Kọ́kọ́ wá ṣojú kòkòrò wípé kìí ṣe pọ́mọ lásán ẹ̀rí. Kìí sọmọ lásán lóbi pẹ́rẹ́ wọn. Ọlọ́ọ̀bà àdékọ́lá ó tún sọ èròǹgbà tá a máa torí ẹ̀ bímọ ó sọ nínú Maria, Maryam eléyìí tẹ́yà máa ń sojú kòkòrò rẹ̀ tẹ́yà máa ti sọ̀rọ̀ kọ́rọ̀ ó tún mi lọ́nà ìyẹn ni ànábìwá Zakariya lókò fi kún àdúrà rẹ̀ níjọ́ náà lọ́hùn nínú àwọn tí ó bẹ̀rẹ̀ wọn nínú àwọn tó fi kún àdúrà rẹ̀ nìyẹn sọ́nà ń sọ fún ẹnu súrátò Maryam. Táàbà ọ̀yà ذكر ربك عبده زكريا ìbẹ̀rẹ̀ súrà náà ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn òrùfùl mọ̀kọ́tọ́ à àwọn òrùfùl mọ̀kọ́tọ́ à ọlọ́run nìkan lọ́mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ ó bí túmọ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá àlékọ́ ọlọ́nìkan lọ́mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ tó gbogbo àwọn ọ̀rọ̀ tó bá rí báyìí nínú èdè lárúbáwá wọ́n pè lọ́kọ̀ọ̀kan ká N'ile ebe wọn ò ní tí wọ́n máa ń sábà ń pè lọ́dọ̀ wọn ṣùgbọ́n ọlọ́wọ́ ọba wa ò ní sọ̀rọ̀ kọ́mọ́dé túmọ̀ ẹnu àwọn àkíyèsí táwọn àbáà náà mú wá torí pé ìjọ àn kan wà méjì wà wà alif mím àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí àríkàrà àti márùn lòun nígbà àbá àpọ̀tò wá sákìyèsí kẹ̀kẹ́ tọ́lọ́ bá sọ̀rọ̀ báyìí ọlọ́ọ̀bà àlejò wá sí tò wá lórí sọ àwọn ọ̀rọ̀ ńláńlá kan tó fẹ́ ká balẹ̀ sí. lọ́pọ̀lọpọ̀ àwọn wa nígbà tọ́lọ́ bá sọ bá. àbí kọ́ fẹ́ sọ ìrántí àwọn ìtàkà fún wa gẹ́gẹ́ bí tó sọ nípa Zakariya tó ní síkìrù ra mẹ́tẹ̀rọ síta àbíjà wọn Zakariya. Rahmatu Rabbika abdahu Zakariya. Àbáwọn ọ̀sẹ̀ yìí wọ́n padà rẹ̀ síbẹ̀ yìí pé ara kíkírù. Eléyìí ni ìrántí ìrántí láàmọ́tẹ̀ rẹ píkà ìrántí àánú ọlọ́wọ́ ọba rẹ tó ṣe lórí ẹrú ẹ̀ ẹrú rẹ̀ wó òun náà ni anábìwá Zakariya. ìnájà rọ́bàhù níjà ànàkọ̀bíyà. nígbà tí ẹrú náà ní anábìwá Zakariya nígbà tó ń tẹ ọlọ́wọ́ ọba rẹ̀ ní bíbí tẹ ọlọ́wọ́ níjà ànàkọ̀bíyà. ó ń pe ọlọ́wọ̀ ọba náà pẹ̀lú ohun tó rẹlẹ̀ láì máa jáde mọ́lọ́wọ́ ara àdáàbùdùá ẹ̀kọ́ nìyẹn ẹ̀kọ́ ya bẹ̀bí àdúrà nìyẹn. ó bẹ̀ wá nínú ó ya àwọn mùsùlùmí náà káwọn ọmọ àwọn kan táwọn ọmọ ń pariwo àwọn ni wọ́n ń dá wọn rí wọn wọ́n pariwo ẹgbẹ́ òṣèlè rárá ètò ọlọ́wọ́ bá ò ọlọ́wọ́ bá ọba tá a máa ń pè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ilé gbogbo àwọn máa ń pariwo papọ̀ lẹ́ẹ̀kan náà rárá kan tó bá ń wí káà yókù ká máa ṣe àbí ó sì kí gbogbo káwí ó kálukọ́ ra máa lọ́tọ̀ọ̀tọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá lè tọ́lá tí ìwé rẹ̀ fún wa títí àmẹ́bí wa Zakariya ó fẹ́ ọlọ́run níjọ́ náà nìjà ánìkọ́bìyà ó fẹ́ lọ́wọ́ pẹ̀lú ohun tó rẹlẹ̀ àwọn àbáà ní ti ká fẹ́ lọ́wọ́ pẹ̀lú ohun tó rẹlẹ̀ ó máa ń fa nǹkan kan tá ń pè ní ùdúrù lẹ́kọ́lì ọkàn yìí ó yóò pèsè nígbà tí ẹ̀fẹ́ náà lọ́wọ́ ṣùgbọ́n bí a ń pariwo lè fẹ́ ti ti eré káàdì tó wá rí gbogbo àwọn oríṣiríṣi lẹ́yìn tí wọ́n ti kú sọ́dọ̀ ni ẹjá jọ pé láìláà ìlàlà ẹ̀dìjọ́ sí láìláà ìlàlà ẹ̀dí gbóhùn sókè ìyá aláta láìláà yóò lẹ́ràn láìláà ìlàlà ẹgbẹ́ òun tó lè la ìlà á ìlà la ẹ̀bùwó sílẹ̀ ká ìlà á ìlà la ṣùgbọ́n sábà wà nìyẹn wà lóyún ṣeré àbí ẹ̀ ń ṣe wákà eré lè yí òun ní gbogbo náà bẹ̀ náà ẹni tí wọ́n bẹ̀ náà ọkùnrin rẹ̀ wà ti àdúrà ní ẹ̀ríkẹ̀ kan ó mú mọ́ láyà rẹ̀ ṣùgbọ́n tó wá di eré ó ti wá di bí a ń ṣe tíátà mùsùlùmí ẹ̀ pọ̀ sí ẹnìkan ẹni tí wọ́n pọ̀ sí ni mùsùlùmí ṣe pé ọmọ wa ń ṣàdúrà kọ́ wa sọ ju nígbà tó ń ṣeré ọmọ wa pariwo ee rárá kéèsì ṣe kó tó wá sọ dórí ẹwẹ̀ kọ́ yá yìí sáà nílò zakari yà tó ń tẹ́lọ̀ tọ́lọ̀ tó wá rán wa létí ẹ̀ ẹ̀ rántí ni eléyìí ni rántí nígbà tí ń tẹ́lọ̀ ọba rẹ̀ pẹ̀lú ohun tó rẹlẹ̀. Kọ́lá rọ́bì ní ìwà ànàlá mùmí ní ọlọ́run ọba níbi àyí pé ìrẹ́ lọ rọ́bì ìní wàhánà lè ásmù nìní ìrẹ́ ọlọ́run ọba ní gbogbo ọ́ o ìrẹ́ ọba tó ti ń tọ́jú mi bọ̀ láti gbà tẹ́mi gan ọmọ ọ̀gá tó ti bẹ̀rẹ̀ ẹsẹ́ wàhánà lè ásmù nìní mò ń tẹ̀ lórí kò fún mi lọ́mọ eegun mímọ̀ ti lẹ̀ ní ọ̀lágbára máa. Wàyẹ̀dá aláàbọ̀ àkùnṣe ibá. Àwọn àbáni nínú bẹ̀yẹn ti lálà ní wípé ìsúmọ́bìnrin mi náà ó ti kéré ní ò lágbára tó bẹ̀ mọ́. Amẹ́ríkà àgbà ti pé ìrẹ́ ọlọ́run ọba wàtàlá rọ àkùnṣe ibá Amẹ́ríkà. Orí mi, ewu ti ti gba gbogbo ẹ̀ Amẹ́ríkà. Ewu ti jáde ní gbogbo orí mi.

nínú lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà láti bá wọn nínú títà máa bí ma àgbàlagbà ewu náà jẹ́ kan nínú adab wọn ní rìsáàlà tòlùmọ́ọ̀ àlìyíláàdà bákan náà nínú rìsáàlà tòlùmọ́ọ̀ náà ní kíni wà ìlú ewu nínú àwọn irinṣẹ́ tí tí máa rán ẹgbẹ́ tọ̀ wọn balẹ̀ mọ́ o ó dínkù díẹ̀ díẹ̀ o èyí tó nílò yìí dínkù díẹ̀ díẹ̀ máa balẹ̀ mọ́ o ikú súnmọ́ o. anábìwá zakariya ó wá ń ṣàlàyé wípé ó ti ta koko orí ìsìn. ولما أكن بدعائك ربي شقيا ولم أكن بدعائك ربي شقيا ọlọ́wọ́ bá mi ọ̀tá mi létí pé ẹ̀rí tí sọ̀rọ̀ yẹn lásọ̀ dájú tó ń tó bẹ̀rẹ̀ òní ẹ̀dùn òwúrọ̀ àwọn àǹtọ̀ mọ́ ìnáwó nàbí ìjábà àwọn ẹsẹ̀ náà ẹsẹ̀ lánàá dájú pé bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ ọ̀hún ọlọ́run pàdé àyè ẹfọkàn sí kọ́lọ́run pàdé. ó náà wá ń sọ eléyìí ní sọ wípé ó hàn títí mo mọ̀ ní wípé ìrẹ̀ lọ lámú àtún títù á ìsàrọ̀ tí mi ò ní kí ẹni tó ṣe pé ti ní tiẹ̀ tí mi ò sọ yìí ṣẹ̀kí yá àbọ̀ tẹ̀sí wọ́n ní ayé kọ́ ìbá yẹ̀dí lẹ́bi tí kí wà á káwọ́ sí bo lọ́dọ̀ rẹ tó yẹ. àbá wa ní ṣé òní jẹ́ni tí ìfọ̀ àbọ̀ níbi tí ẹ ti máa bẹ̀rẹ̀ ọwọ́ àmì òní bólẹ̀ lórí pé mo ń bẹ̀ ọ́ látara tí mò ń fẹ́ mọ̀wọ́kọ́ dá mi lóhùn ìyẹn jẹ́ ara ẹ̀kọ́ bíi àdúrà náà bákan náà ẹ̀wọ̀ àwọn ẹ̀kọ́ bá tọ́ka sí atọ́ka sí ẹ̀kọ́ ìpè ọlọ́run ní ti ìjẹ́wọ́ ara ẹni fọ́lọ́run bákanáà náà ìfarabalẹ̀ ìpè ọlọ́run pẹ̀lú ohun tó lọlẹ̀ bákan náà yíyan ọlọ́run pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ tó ti ṣe lórí ẹni ọjáde náà ọ̀rọ̀ Zakaria bákan ìsọ áàlù ọ̀gá wà ọ̀rọ̀ tó wá sọ áàlù rẹ̀.

وإني الموالي من ورائي وكانت امرأتي هاجرا وكانت امرأتي هاجرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب ربيا أي آية تتلي síwájú máa làyé ọ̀rọ̀ ẹ̀ wọ́n ní ìrọ̀ lọ́wọ́ dájúdájú ìrọ̀ lọ́wọ́ nígbó fà á tí mo bí ń tẹ̀ ọ́ lórí kó fún mi lọ́mọ nítorí wù ní ti ń bí má ọ̀gá ó ń sọ ní ìsìnkú jẹ́ bímọ ìwọ náà nírú àwọn ìṣẹ̀yìn tẹ́lẹ̀ ní tiẹ̀ tó ń jẹ́ bímọ. lérò tiẹ̀ náà nìyẹn ẹnì mi ò tiẹ̀ lérò kẹ̀kẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ kọ́sàmọ́ ti dá fún yàrá láti lè gbádùn tó ti lọ wá náà nìyẹn kí lérò rẹ̀ tó fi fẹ́ bí wọn. èrò ẹni tó wà wájú òun lè yọ̀mọ̀ wá sí sẹ́yọ̀. Kòrò kọ́ra wọn ó fi ọmọ fún òun. ọ̀nà wáyé ní ibi tìlùmọ̀ àlèyà ìrọ̀ ọlọ́run mò ń páyà yìí nínú mò ń páyà lẹ́yìn tó ṣe wípé ní wàrọ̀ yìí mò ń páyà ẹ̀yìn ní mi nígbà tí ìbá sí mọ́ kí wọ́n fẹ́ máa ṣe lẹ́yìn mi jẹ̀má eléyìí ni nǹkan tí wọ́n ń sojú kòkòrò rẹ̀ eléyìí ló òun ronú lé lórí náà ronú lórí ẹ̀yìn rẹ pẹ́tọ̀ ọ̀bá tiẹ̀ wá sí kí wọ́n rẹ ló ronú lórí ẹ̀ ẹni tó bá ń ronú lórí eléyìí yóò ni wọ́n tó ń ronú bó ti fẹ́ kẹ́yìn rí orí wọ́n ló ti máa sẹ́ka ìgbó ti fẹ́ kẹ́yìn rí orí. Kí ni sẹ́ka ọ̀ máa ṣe? Inú sẹ́ka ọ̀ máa ṣe. Abẹ́rẹ́, bọ́bá fẹ́ kẹ́yìn rí orí, báyìí lọ́bàá ti tọwọ́ kalẹ̀ ìwà sọ̀tẹ́nà yìí. Wà á ní ìfẹ́ fún mi. Àwọn abọ́sẹ̀ sír, wọ́n ní ìní kìtù kọ̀rọ̀ àbàtì ẹ̀ríga. Mọ́ ń bá àwọn ẹbí mi, aláyàkúnú bá dàmà òbí the active deed in Shigali in the Junior America. Kọ́mọ́ àjẹ́ sí pé, ó ti yẹ ká fi wo ẹ̀sìn bó ti yẹ ká fún ẹ̀sìn níta fún tó bó ti yẹ ká mójútó ẹ̀sìn tó kó máa jẹ pé wọn àdé mójútó bó ti yẹ ká mójútó Amẹ́ríkà níbi àgbà àtọ́yé àwọn kẹ̀kẹ́ tó pọ̀ nínú ẹ̀mí wípé anábìwọ̀ Zakariya kí n ti dúkọ̀ láwọn ẹbí yálà lọ́mọ ẹ̀ka àbílọ́mọ àbúrò ìdẹ́rù ń pa lórí wọ̀nyí pé àwọn wọ̀nyí kò lè má lè pa wọ́n láṣẹ mo lè má lè pa àwọn wọ̀nyí láṣẹ ìfọ́n tó bá jẹ́ tẹ́lí ìyóò lè pa láṣẹ yìí pé tí mo fẹ́ kó ṣe. ìwọ náà táwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ mo ti kó wọn lè tọ̀ àmọ́ wọn náà mọ ètò ńgbà mi ò lè dá àṣẹ ní ìpàfọ́ tó wá ti kẹ́sì pé ọlọ́mọ àti ìṣẹ́kẹ́ pẹ̀lú wọn wọ́n lè pẹ́tọ̀ ẹ̀ nígbà tó bá pàànà fáwọn òní jọ pàànà sọ́dọ̀ rẹ̀ torí wọ́n ti fẹ́ tiẹ̀ gẹ́gẹ́ bí wípé wọn ò báyìí àìdíà rẹ̀ olóòtú àwọn ẹgbẹ́ àpọ̀lọpọ̀ apá mi yóò sojú kòkòrò káwọn ọmọ ìfọn rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ káwọn ọmọ àbúrò rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ tòun ti bí òsì ní yóò sì máa tẹ̀lé ṣiṣẹ́ àníṣe kó wọ́n máa bọ̀ tòun ti bẹ́ẹ̀ bí wọ́n ṣe rí òun yẹn wọn àníṣe fi àwọn ọmọ wọn lẹ̀ torí pé kíni torí pé tó ń ṣe yẹn dúkà tó ń ṣe eré lójú wọn amẹ́ríkà arábìnrin ọ̀dàkà ní àwa yìí pé táwọn ti bá bí wọ́n lè mójú tẹ́sìn ìyẹn ti hàn áìpẹ́ tó mú múláyà mẹ́rin wa Zakaria ń tà náà kọ́dà ó tún wá ń sọ pẹ̀ wípé. fàhábù ní ìwé ìlàdó kàwáníyà. bàbá rẹ̀ ti múra ti àkìrà lẹ́yìn tó sọ tiẹ̀ náà kan ó wá mẹ́nu bọ́rọ̀ ìyàwó ẹ̀ náà ń tẹ̀ ọ́ ìyàwó mi náà sì ní ti dàgbà ó ti dàgbà dépò pé ọdẹ ẹni ìfọ̀pájọ ni ní tó ti yìí tó bá wá ń yẹ fa àbòlí ní ńlá tó ń kàwá níyá ìrọ́lọ́

mélòó mélòó lẹ́yìn àìmọye ọmọ ìmọ́mù tó ti ìsìláàmù lẹ̀ ìwọ́n bá béèrè náà bẹ́ẹ̀ ni wọ́n tọ irú wo ìyá tó ọmọ náà fún ìmọ́mù ọlọ́wọ́ àpàdà sí ìjọba wa wo fún ọ tọ́mọ tí wá jẹ́ pé nǹkan yẹn ẹ̀sìn kọjá wọn lógún kọjá wọn lógún Amẹ́ríkà ìyẹn fi hàn wá sí pé èyí tó jà mẹ́bí ọlọ́run lógún jù ó lọ rẹ̀ sí kọ̀tọ́ síbẹ̀. jẹ̀rìkú ní ní náà ní bẹ̀ wájà sí rọ̀bí ìyá. ọmọ tí ò ní ṣe tiẹ̀ lọ́tọ̀ ni yẹ̀rí tù mí ọmọ tí ó ṣogún mi. wà tù mí náà ni yà kú bẹ̀. Lábẹ́ yẹ̀rí kú tí mi, tí ó ṣogún àwọn papa wa tí ń ṣe ànábìwá Yakub. Torí ànábìwá náà, ara àwọn ọmọdé tí ó jogún àwọn bàbá ńlá bàbá wa títà nílùú àyàkú nígbà wọn sọ̀rọ̀ Israel Israel bẹ̀rẹ̀ látòrí ànílùú àyàkú gẹ́gẹ́ bí wọ́n ti fi nísìlá rẹ̀ sọ́dọ̀ ẹ̀. tí ó àwọn bàbá ńlá bàbá wa táwa ń sọ gbà náà sílé ni ni àwọn pọ́pátì kan. àwọn iléeṣẹ́ ńlá àtàwọn nǹkan ọ̀sìn àbáwọn nǹkan ọ̀sìn sáré sọ pé tó ń gbà náà àbáwọn eléyìí ni wọ́n ń sọ wípé làmẹ́lùwà Zakariya ń tẹ̀lé ọ̀fún ni káwọn ọmọ náà lè wá jẹ lógún kálá kéésò òun. ìdí tẹ̀lé ọ̀hún lé lórí náà ni wípé ọmọ tí ó wàá jogún ìdí àmì náà ti ọlọ eléyìí tọ́lọ̀ ń ṣe fún un. ìjà ànábì ọlọ tó náà ṣogún lọ́dọ̀ àwọn bàbá bàbá ọmọ tó lọ́wọ́ pọ̀ wọn ó ti bẹ lọ́hùn rẹ̀ papọ̀ tí wọ́n ń bẹ lọ́hùn ibi wọ́n kàn ọmọ wàá náà ni èrè ọlọ́run wọn lọ́mọ wọn ọlọ́run náà o káwọn ọmọ wa kó ti wọn kọwa wá jẹ́ wọ́n ṣe é ju báwa bá ti ṣe lọ. àdó ọ̀tá àmọ̀tẹ́ lọ́rùn ṣùgbọ́n lómi gbogbo ibi tí ọmọ ti rẹ́sìn mú kò ní jẹ́ kọ́ wọn lọ yóò máa rí gẹ́gẹ́ bí wípé à àwọn ọbẹ̀ yẹn ọmọ ò lè rí kọ́ ọmọ lè ní kọ́nẹ́tà bá ń yẹn à ọ̀ ọmọ báwa náà ṣe kéré lóye mọ̀ yìí aróríṣiríṣi sábà tẹ̀ ń sọ̀rọ̀ lórí tọ́jẹ mọ́rọ̀ léèwé àwọn náà ní kó ju owó tó díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn léèwé táwọn ọ̀pẹ̀ ní international school níbi tí wọ́n ti tètè yẹ̀yà kúyà jù láyé àwọn international school yẹn torí pé wọn ò gbọdọ̀ bọ́ wọn wí bẹ́ẹ̀. nígbà tó bá bọ́mọ wípé à sálárì ẹ̀ lọ́nu irú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn yẹn wọ́n máa rà ní wọ́n máa ya ìyàkuyà irú tó wọn náà sì máa lọ bọ́mọ rẹ lọ́nu àwọn táà ní mójú kẹ́kọ̀ọ́ tí ó bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọ́n iṣẹ́ fún wọn ẹ̀kẹ́ ọ̀rọ̀ ogun wọn tí wọ́n ṣùgbọ́n sá yẹn fẹ́ ọ̀rọ̀ pé sì yẹn ni àwọn ọmọ mínísítà ń lọ ìdè làwọn ọmọ sẹ́nẹ́tọ̀ ń lọ àwọn ọmọ lónìí ní ásẹ́ẹ̀tì táwọn ọmọ èèyàn ńlá téèyàn lọ́wọ́ adé tí wọ́n ti kiri ìyẹn kọ́ lọ́wọ́ ń gbé kí wọ́n ni wọ́n pè tiẹ̀ ìpínlẹ̀ ọlọ́run òpin kọ̀. torí ti eléyìí gbogbo àwọn ibi sẹ́yìn fojú kòkòrò balẹ̀ gbọ́mọ yóò lọ wọ̀nyí tó ti pé níbẹ̀ iṣẹ́ ọmọ òòrùn mú kìí sẹ́sì ẹ̀sìn lọ́wọ́ òòrùn mú bẹ́ẹ̀ ọmọ ayé mú níbẹ̀ ló tọ́ ṣùgbọ́n pé jẹ́ ẹ̀sìn wọn àníbi mú bẹ́ẹ̀. ànábìwá Zakariya nítorí jẹ́ lógún òun lọ́rọ̀ ẹ̀sìn àti àti ìbọ̀tán dáadáa ṣùgbọ́n nítorí ẹlòmíì alẹ́ wọn gbọ́dọ̀ ti di méjì náà lọ wá ti di méjì ojú tó méjì náà ti tó kóhun lè ráyè tọ ọlọ́mọ wa dáadáa méjì wọn gan wà nílé tọ́ kan méjì yẹn ò nílé tọ́ mùsùlùmí sọ wípé mùsùlùmí èyí sọ wípé iye báyìí ó ti tó iye báyìí bí ọlọ́mọ bá fún ọ lágbára dé náà tí wọ́n lè fi ní pílánì ní wípé kó bá bá ti bí wọn wọ́n náà máa ní pílánì lórí wọn máa pọ̀ wọn bó bá ṣe lágbára mọ́ gbogbo ẹ̀ náà kọ́ lówó gbogbo ẹ̀ kọ́ lówó àpé owó ṣe yọ sẹ́yìn o ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ṣe gbogbo ẹ̀ owó owó gbogbo ẹ̀ náà kọ́ lówó àìmọye tó lówó tó pé látara àìmójútó ọmọ ọmọ yẹ̀yà kúyà. àìmọye ọmọ jẹ́ni náà ọ̀rẹ́ òun ti ná po ìbájú owó àṣẹ́ǹtì owó ìwọ̀n rí bàbá wá dà mí àwọn ọmọ bẹ́ẹ̀ náà wọ́n padà á òbí torí pé gbà tí wọ́n bá lọ lè ṣe àwọn tó ṣe wípé yóò ẹ̀mí òbí ó ṣe kíni òbí ó òbí wa ti fẹ́lẹ́ pàpà tẹ́ńṣẹ̀ wa kámáyà púpọ̀ torí ta tó fẹ́ yà sí anáyíwá a bá dáadáa nítorí sojú kòkòrò ń bilẹ̀ káàánú ọmọ sojú kòkòrò lára àwọn ọmọ wa tá a bá fẹ́ ká jèrè ọmọ láyé àtàrí kìyàmà ó sojú kòkòrò ẹ̀sìn àti dáadáa eléyìí tàbá tiẹ̀ sí láyé àwọn ọmọ wa ìjẹ́ ojú ọ̀nà tá a fi wọ́n lé ìjẹ́ wọ́n tó ẹ̀yìn wọ́n tó fẹ́ yìí lẹ̀ sí. ó kálukọ́ máa ti rẹ̀ níbèrè yìí ìṣe kì bá tiẹ̀ sí láyé má sọ́mọ yìí tó lè ṣẹ̀sìn tó mi bẹ́ẹ̀ ṣe ṣe láti ọkọ bẹ́ẹ̀ dáhùn ká má sọ pé tó lè ṣe jìnnà ká bọ́ sọ pé tó lè ṣe kó mi. ọ̀pọ̀lọpọ̀ gbogbo omi tọ́wọ́

tí ń bẹ lára ní àti èyí tèmi náà ti ogún látọ̀dọ̀ àwọn bàbá mi tí àwọn ará ilé àkàdì ìyàkú. ọjà ìwòrán tí rọbí ìyá. ó ní ìrẹ ọlọ dẹpọ wọn bá ń ṣe lọmọ ìyọnu ọmọ tó ìyọnu sí òun ni kò bá ń ṣe abẹ́rẹ́ kan wọ́n padà sí sáà tí ní sọ́dọ̀ á ìmọ̀ràn. فنادته الملائكة وهو قائم bó ṣe wá bẹ ọlọ́run ọba náà tọ́sọ gbogbo àwọn ìjọ wọ̀nyí tẹ́ nígbà tí ó wà lọ́dọ̀ Mariam nígbà náà ó lè pe ọlọ́run ọlọ́run wá ní lójú ẹsẹ̀ náà ìrà nẹ́bí ò sí mẹ́jọ náà bàbá yàtọ̀ tí ò ní mọ̀lẹ́ ìkà mọ̀láìkà bá pè tó àwọn wá káyọ̀ ìjọ ìrìnàjò ní rọ́ọ̀bù níbi tó ti ń kí òun lọ́wọ́ tó ti ń sin ọlọ́wọ́ bá rẹ̀ lọ́wọ́ nílé ìjọsìn náà. àná lọ́ ayúbá ṣírò kàbí yáyá. ọlọ́run ti máa fún ẹ lérò tí mo fi máa kọ́dà àti sọ́ọ́lé kọ yàyá dé máa jẹ́. kò sọ ti ká bí kẹ́lìmọ̀ sí ìlera lọ. tí ó sì kẹ́ni tí ó pa ànábì wa gbọ́ torí pé kẹ́lìmọ̀ ni ànábì wa ìsá lọ́nà ti ọlọ́kọ̀ sọ fún ìyá Mariamu náà ni pé máa lóyún ó sì ń lóyún ìyẹn ni wọ́n mọ̀ pé ànábìwá Isa ní kẹ́límọ́tò nínú lọ. ànábìwá Yahya yóò wá gba ànábìwá Isa gbọ́ rúbà ànábìwá Yahya òun sàgbà ànábìwá Isa náà. wọ́n fẹ́ yí dáhùn wá fún wọn. aṣáájú ló sì jẹ́ níbi ìmọ̀ aṣáájú ló jẹ́ nínú ìjọsìn aṣáájú ló jẹ́ nínú kátẹ̀ lómi ọlọ́run. yóò sì jẹ́ ní ti afọ́ níbi tí ń jẹ́ àwọn kan adùn pàápàá jùlọ adùn ìbá obìnrin lò pọ̀ ó jẹ́ nìkan ta sọ tí òbí tó ṣe kúṣe. wọ́n dàbí ìyá mi nà sọ nílé. abẹ́rẹ́ ìta áfíríkù tó ń bá bọ̀ yẹn ìkẹ́kẹ́ ń bẹ́ẹ̀ gbogbo parí ẹ̀ àwọn àbá kíyèsí wípé gbogbo tí ń tàbọ̀ látàárọ̀ a lè pè é lẹ́yọ̀ kan ṣùgbọ́n ti sẹ́yìn yẹn tó papọ̀ sẹ́yìn tó papọ̀ sẹ́yìn yẹn wọ́n lọ kà tó bá dúró lòun náà òun ní kíni òun náà ni wà nàbí yá tó wí tó ń bẹ̀rẹ̀ fún ọlọ́mọ ọ̀kan nìyẹn àwọn àṣọ orun sípò àwọn òròyìn ẹni kan fẹ́ yẹrí fún mi ọ̀rẹ́ yẹrí fún mi àlèyá kú bẹ̀. ìyẹn ni bọ́lọ̀ ń bọ sílẹ̀ ànábì ẹ̀rọ àti wá ọ̀rọ̀ rẹ̀ yẹn náà yí pé wà nàbí yá tí sì dá ànábì ẹ̀rọ. ìdá sọ ní. nígbà àwọn ẹni rẹ̀ ni wọ́n wà pẹ̀lú ẹ̀rí. tá a bá wo kẹ́yẹ pẹ̀lú ayé àtàǹbábọ̀ náà nínú tíráàdù mọ́ríàmù tàǹbábọ̀ ó ti kí ni ó ní yá zakariya ilẹ̀ zakariya nígbà tó bá ṣèrè kalẹ̀ tó náà méjì a ń fún ẹ ní ìwọ ọmọ kan irú ọmọ wo ni. àwọn alásọ́lé kan lábọ̀dọ̀ wa yàrá ní ọmọ jẹ́. lọ́nà jà lẹ́hu mi kọ́ pẹ̀lú fẹ́mi ìyá. ẹnìkan ìṣẹ́rù ọkọ rẹ̀ yẹn láyé àṣẹ nìkan ló kọ bẹ́ẹ̀. amẹ́ríkà ẹ wo àmì àti àpọ́nlé tọ́lọ̀ fi gbàdúrà nẹ́bí wa Zakariya náà. Qala rabbi ja'alni aya. Qala rabbi anna yakunu li gulam. Qala rabbi anna yakunu li gulam. Ó wá ń sọ bọ́lá pé ìrẹ̀ lọ. Mo gbọ́n torí, ṣùgbọ́n bí mo ṣe rí láàmú mo wò yí pé ọ̀rọ̀ rẹ ọlọ́run kò fẹ́ takò àbákíní tí màá fi mà á náírà kò ní ìbò láà báwo mo ṣe lè bí ma ọ̀pẹ̀lẹ̀ bá wá dá ìyá rí sí bá rò sébi tí àgbà ti dé yìí ogbó ti dé ìyàwó wa ti àákéèrè ìyàwó mi jẹ́ ti dàgbà arúgbó ti dé. ọ̀làkàdá nígbà wọ́ọ̀wù yẹn pàlú máa yà sáà ìtọ́lá ń sọ ọmọ lórí àwọn màláìkà náà yí pé ọ̀tí ọ̀tí ọ lójú tọ́lọ̀ tí máa ń ṣe lẹ́nìí ẹ̀ kàdá nípa ọba àlùmọ́ yẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọba kàdá nípa ọlọ́ọ̀yọ́ ọba àlùmọ́ yẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọba tí máa ń ṣe tọ́ba wù ọba tí máa ń ta tọ́ba wù tó ṣe tí ó fi kò ṣe dáì ọba tó ṣe wípé ní tí ọ̀tá lánàá. tí ó ní kọ́ máa ti alẹ́ mi sẹ́nìkan tó fẹ́ sọ kò ṣe dà láàyè sí àlù máa fọ àlù wà àlù ọlọ́wọ́ báyìí ọba tá a lè bí ní kó o ti ṣe báyìí òun bá ti o. Arábì ó sọ lójú pé à tí tó ń darúgbó tọ́ba rí bẹ́ẹ̀ tọ́ba yẹ pé tọ́ba wù ọ́ ni mo gbọ́ mo ti da. Ìgbà ìrọ̀rọ̀ rọ̀bì jẹ́ àlì áyà. Kọ̀ọ̀lọ̀ rọ̀bì jẹ́ àlì áyà. Ìrọ̀rọ̀ tọkọ fún mi lábì. Níbi mọ̀ yí pé ìtọ́sọ̀ yẹ bẹ́ẹ̀ lórí lóòótọ́. Kọ̀ọ̀lọ̀ ayá tuka ńlá tuka lè máa ń náà. Àlá tuka lè máa ń ثلاثة أيام إلا رمضان àti tí mo àmì kọ́bẹ́ kó fún mi lábì rẹ lọ ọlọ́run wọn ta lóhùn wípé àmì ká sọ ọlá tó kọ́ ìlú náà nà ṣàtàlá dáta àyíyá ní ìlà rọ́bùbá ìwọ́fà tí mọ́tẹ́ ní kẹ́kẹ́ sọ̀rọ̀ mọ́tẹ́ èèyàn kẹ́kẹ́ sọ̀rọ̀ láàrin ibi ọjọ́ mẹ́ta ọ̀ gbọ́dọ̀ mẹ́ni kẹ́kẹ́ sọ̀rọ̀. ìlà rọ́bùbá. Ìjọ́ na máa ṣe ọmọ ṣàpẹrẹ fáwọn èèyàn. Àmì bí sọ̀rọ̀. Ibẹ̀ ni àwọn sáìn tó ti máa wọlé sáìn. Ẹ̀hẹ̀n, ẹjọ́ ìgbìmọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀, mọ́ bá yẹn sọ̀rọ̀. Àwọn ṣùgbọ́n ní kọ́kọ́ àìsọ̀rọ̀ rẹ wọ́n ti kọ́rọ̀ ọ̀pá kàkẹ́ lọ́pọ̀lọpọ̀ máa sáwà dárò tó pọ̀. Wàtọ́tí bìláṣẹ́ ìyè wà ìdẹ́ká. Nírọ̀lẹ́, máa ṣàfọ̀mọ́ ọlọ́run ọba rẹ gbọ́dọ̀ sùn ánúlá. Jọ́pọ̀ ní tọ́ máa ṣe. Kódà bákan náà nítají gbọ́dọ̀ sùn ánúlá. Òun ni ọjọ́ pọ̀ náà ọ̀sán eléyìí tọ́lá ọba àlejọ́lá ló ti dáhùn fún bẹ́ẹ̀ ti ṣe léyìí àdúrà tí ó ṣe ó ti ta òun náà ṣe bẹ́ẹ̀ ọlọ́run fún lọ́mọ ọlọ́run fún lánàbí yàyà Amẹ́ríkà eléyìí fi hàn wá ìdúrà náà a ti tọ́ka sí àwọn kan nínú ayàtà lọ nínú súrátù Mariam ẹ̀rí ó ṣe déédéé alọ́nu súrátù Mariam láti lọ mú ọ̀rọ̀ ànábìwá Zakariya lẹ́yìn kàkà ti sọ̀rọ̀ Mariam síwájú lọ́nà ó sọ pàràpàrà sí ọ̀rọ̀ Mariam ọ̀rọ̀ Mariam là ń bá bọ̀ ọlọ́run wá mú ọ̀rọ̀ ó mú láti máa sọ fún ara tètè yàrá fẹ́ ma ìtàn eléyìí tí ò ní sí àrùmọ̀yàn lọ́wọ́ ìtàn àlùkùránì. ẹ ò bá ti tó rí gbọ́ parí à ìjẹ́bí tó wà láàrin Zakariya àti Ànábì Ìsá. Amẹ́ríkà. A sì rí ẹ̀kọ́ bẹ́yẹn ti bẹ̀rẹ̀ gbogbo eléyìí la rí nínú àlàyé tá à bá bọ̀ nínú túrọ́tù àdé ìmọ̀ràn tá à ń káàbọ̀ fúnra wa. àwọn sàdéhùn fúnra wa yìí pé àwọn akẹ́kọ̀ọ́ a máa ń pè ní àdáàbòtò à ẹ̀kọ́ tó yẹ kí ẹni tí bá ń ẹ kó wà lára ẹ̀. àwọn àbá láti di ọ̀rọ̀ àti di ọ̀rọ̀ wọ́n ní nínú ẹ̀kọ́ tó ṣe pàtàkì tó ẹ kó wà lára gbogbo ẹni tó wá fẹ́ máa bẹ lọ́run àkọ́kọ́ bẹ̀ kéèyàn jẹ́ni tí èyàn máa sẹ́ni gbogbo títí wá sọ̀rọ̀ lọ ọkàn nìyẹn tọrọ àwọn tó ṣáájú nínú àwọn ẹ̀kọ́ dúpẹ́ fọlọ́ ọba lórí àwọn orí tó ti fi fún ọ ọ̀gá àdúrà nìyẹn afẹ́lu fífi la ilaha illallah wà afẹ́lu du'a alhamdulillah ọ̀gá ọ̀gá àtàr òfin tuntun la ilaha illallah ọ̀gá àdúrà oníkẹ́ òdúpẹ́ rọ̀ alhamdulillah. bí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀hún nínú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ kọ́ wà lára ẹni ẹ̀kọ́ yáyì nínú ẹ̀ ni wípé àǹtálámà anna sírọ́tàn àǹdíyá ìwà ìmọ̀rùsẹ̀lì ìwà àwòrìyá ọ̀sẹ̀lẹ̀ hìí ìyá gbọ́dọ̀ mà nípa ìta àwọn àmẹ́bí ọlọ́run ṣáájú àtàwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ẹni ìṣáájú ní àrọ́dún ìsìnkùtọ́ ìhájà ń dàmọ̀ wùdá ń. báwo ni wọ́n ṣe bí abùkátà báwo ni wọ́n ṣe gbà nǹkan lọ́dọ̀ agbọ́dọ̀ mọ̀ bóun ni ṣe bẹ bóun wọ́n ṣe bẹ náà ọ̀kàrí tá à ń fi lọ́wọ́ ẹ wọ́n tó ṣe bẹ náà a sọ tá a ti bẹ náà sáré ń ibi tí bá ẹnìkan tí ma ọ́ kò pè mí nìyàrá yìí lẹ́jàrí bó ti pè mí gan gbogbo ìmọ̀ ìwọ̀n lọ́mọ̀ ọgbọ́n tọ́jú ìkàrẹ̀ fọ́dẹ̀ ilẹ̀ rẹ̀ kí wà bẹ́ẹ̀ ọ̀hún tó bá ti pè ọ́ wọ́n náà lọ́bẹ̀ lọ́bọ́lọ́mọ dúnú ó lè lè mọ́jẹ̀ pọ́ ọmọ ìwọ̀n ní bùkátà sí wọ́n náà sáà ní ìjẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá ti tẹ́lẹ̀ àpò ìyọ́ ọlọ́run wọlé fẹ́ ní ìlọ́mọ̀ bá tọ́jú ọmọ rẹ̀ wọ́n náà tó mìíràn ọlọ́run tó náà béèrè nǹkan báyìí lọ́dọ̀ ọlọ́run ó fà sí fún mi. Ìbára náà rí i. tọ́lọ̀ tó mú àìsàn ibi tọ́lọ̀ ti gbàdúrà nẹ́bí Zakariya ìgbẹ́tàdé àwọn tí ó bà yányá títí bẹ́ẹ̀ láti kọ́ ṣùgbọ́n tí ó bà tí ó fún àmọ̀tọ́ ìyá náà pẹ́ tọ́lọ̀ ṣe bẹ́ẹ̀ yẹ náà náà lóun náà rí torí eléyìí sálí kọ́ níbi oore tí dáadáa ṣẹlẹ̀ sẹ́nìkan bá a dunnú kí wọn wá béèrè òní tiẹ̀ náà bẹ̀rẹ̀. Tálọ́ ọmọ ìta ànábìyẹ náà báwo ni wọ́n ṣe tẹ náà? Eléyìí ní báyà náà kọ́kọ́ ní lọ́wọ́ tá a bá ti mọ gbogbo àwọn eléyìí. Ẹ àkọ́kọ́ ẹ wo ànábìyẹ Ibrahim alayhi salatu wa salam nínú Suratul Shu'ara ọ̀kọ́ yẹn. nígbàtọ̀ bẹ tẹ̀lé wọn tí mi ọlọ́wọ́ ní àlẹ́bí ọlọ́pàá ní ìfọwọ́ yàbí wàlẹ́bí ó wáyé tẹ̀yìn mú ní ìwáyé sí wàyídá márìsì tó bá ó wáyé sí wàlẹ́bí yomi tó ní ìtàn mayomi wàlẹ́bí akọmọwọ́ àyìn yẹ́gọ̀bẹ̀rẹ̀ lè kọ́ pé àti yàwó màdí. Aya seventy eight eighty two ló wà ní sọ̀rọ̀ ìfọ́kọ̀ jẹ́ dandan. nítorí náà ni pé ọlọ́run ọba mi òun mi òun ló fọ̀nà mọ̀ ọlọ́run ọba yìí náà ni kí ni ọlọ́run yẹn o láti sọ pé mo kí ẹ̀ lè yẹn ó ní ọlọ́run ó sì jẹ́wọ́ àwọn máa ṣe. òun náà lọ́ba tí Òun ọba tó ṣe pé nígbà tí bá sáré òun náà ló fún mi lálàáfíà. Ọba tó ṣe pé náà lọba tí ó pa mí nígbà tẹ́jọ́ bá dé. Ọlọ́run ọba yìí náà lọba tí ó tún pé ìdìbò tí ó tún lè. Kọ́dà ọlọ́run ọba yìí náà jẹ́ kó ní tàmá rí pé kó forí àwọn àṣìṣe ó ní ọlọ́run ó sì tún ṣe kẹ́ni ó ti inú yẹn wà tó pélé ìmòrì ó ti sọ̀rọ̀ àforíjì bí àwọn eléyìí tó ti ṣe kí ọ̀dà Amẹ́ríkà. a rí pé wọ́n ní fa asina alọ́lá ìṣúná wa ta'ala bí hamsat àṣìyà ó yin ọlọ́run ọba pẹ̀lú àwọn nǹkan márùn-ún wọ́n ní hamsat àṣìyà aláàkọ́ bẹ̀rẹ̀ pé ó yin ọlọ́run pé wà ní kọ́ọ́líkù òun lọ́ba tí ń tẹ̀dá àlẹ́ ábí òun lọ́ba tí ń fi alimọ́bẹ́yìn òun ní fúnni lóúnjẹ alimọ́sí òun lọ́wọ́ tí wọ́n fúnni ní nǹkan mu àti áàpì pàbùrì. lẹ́yìn eléyìí ó tún wáá bẹ ọlọ́run ọkọ̀ yìí ọlọ́run ṣáájú wọ́n ṣe wáá béèrè àwọn nǹkan náà di márùn-ún kan lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn. yàtọ̀ àti wá nìyẹn làbí ní kápọ̀ lọ lẹ́kọ̀ọ́ bò ànábì ọlọ́run ti tẹ̀lé òun ẹnì kò lè mọ àdúrà kan ṣe kó ju àwọn ànábì ọlọ́run lọ ẹnìkan wá sọ wọ́n pé ah ọmọ ìjà àbá àwọn olóhùn mẹ́tàlí tẹ́ tá a bá kọ́ ní mẹ́tàlí tá a tẹ́ bá sá káì owó náà kù dé ni. bẹ́ẹ̀ ọ̀bá ti jẹ́ àdúrà táwọn àmẹ́bí ọlọ́run ṣe tí ó sì jẹ́ ìtàwọn sálábì sọ́ọ̀lì ẹni ìṣáájú ṣe ó kà àdìjẹ́ nínú ẹ̀jẹ̀ àbí sì jẹ́ okò àwọn tí wọ́n kàtí lárúbáwá kọ tí ó jò kọ àwọn àjẹ́ tí wọ́n ní kọ́ máa porúkọ àwọn àgbàlagbà. àti àka ẹni kó lè màdúrà tó ànábì ẹ wà wa ó kọ láwọn tí ó sì tọrọ àforíjì síwájú bàdà iná rẹ̀ wá bùkátà tiẹ̀ náà abúlé máa واجعل لسان صدق الآخرين واجعلني من واجعلني من ورثة جنة النعيم واغفر لأخي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون أمريكا يوم لا ينفع مال ولا بنون ẹwọ àkọ́kọ́ kọ́kọ́ bìbẹ̀ lọ alákọ̀ọ́kọ́ nìyẹn ọbẹ̀ lọ lórí wípé kọ́lọ́ọ̀bà àlejò ọlá kó fún un ní ọgbọ́n òye ó sì fi sínú àwọn ẹni rí bákan náà ọbẹ̀ náà kọ́lọ́wọ́ fún un ní ahọ́n òdodo bákan náà ó tó bẹ̀ lọ́wọ́ kọ́lọ́wọ́ pàrọ̀ kọ́kàn mẹ́rin tí ó jogún àlìkẹ́ńtà onídẹ̀ra ẹlẹ́ẹ̀kẹrin tún bẹ̀rẹ̀ àwọn tó kọ́ra kó forí bàbá àwọn forí bàbá àwọn bẹ̀rẹ̀ kan tó ìbírí ni bàbá rẹ̀ bàbá náà bí Ibrahim ọbẹ̀ lọ́wọ́ fún fún ọ̀rọ̀ wà lórí yẹn ọlọ́run padà fún yìí pé bàbá tó ẹni tí bàbá bá jẹ́ ẹtí èsì tọ́ba wà láyé àlejò náà fún láyé nígbà tó wà láyé kọ́nà bá a sábà náà rẹ̀ gbogbo eléyìí á tẹ̀lé wọn. ṣùgbọ́n tọ́ba ti kú pẹ́rẹ́ àlẹ́tọ̀ọ́ láti tẹ̀lé wọn. torí ọ̀rọ̀ ìta náà Ibrahim sọ yìí wà tọ́rọ̀ yẹn padà kílẹ̀ àti péjú tọ́rọ̀ yẹn kí á sí ọkọ̀ àti kẹ́ni já. ẹ̀ka n'i ẹ̀kọ́ lẹ́ta àwọn orí wọn látó pè ní ọmọ yorùbá ọmọ fún àwọn ọmọ ni àti dojútì tó lágbára nìyẹn fẹ́ káwọn tẹ́lọ̀ ẹ̀rọ ìgbìmọ̀ ń fàdé àpẹẹrẹ bí ọlọ́run àti ní náà à wà á jẹ́ wà á jẹ́ àkúrà. ọlọ́run gbogbo wà táwù tó fi àti sẹ́gun àìsí àwọ̀ pé á ah, ebi ọ̀rọ̀ yóò ti jásí rè á ah, ó burú o ọlọ́dà kan jọ̀rọ̀ wọ́n jásí o gbogbo sẹ́ta á ṣe láyé tọ́rọ̀ wọ́n fi jásí ọ̀rọ̀ ìjà lè ṣe gbogbo àwọn ìwà táwù ọ̀rọ̀ táwù sọ tọ́rọ̀ wọ́n fi jásí ẹ̀ ọlọ́dà kan jà lè mọ́ jà lè fọ́wọ́ ìdáná ti yára hàn rọ̀ bákan náà ọlọ́wọ́ bí abùkátà rẹ̀ ọlọ́wọ́ bí agogo bùkátà rẹ̀ ọlọ́ọ̀bà àlékẹ́lá ọ̀sọ̀ ìta lọ́gbọ́n òye tó béèrè a fi sínú àwọn ẹni rẹ nígbà gbọ́dọ̀ rẹ̀ kì í náà àwọn ẹni wà ní ìròyìn dáadáa bákan náà àwọn tí ó wọ àlìkẹ́ta ibẹ̀ náà ni a fi sí ẹ̀ọ̀kan tọ́lọ́wọ̀n gbánú àdúrà rẹ̀ náà ní bàbá ẹ̀. فلما تبين له أنه عدو لله تبرأ منه أبدا إيه تعرفون هي nígbà tó padà pé àdúgbò á tí àwọn afẹ́ padà bá kú náà lélẹ́yìn ọ̀tá ọlọ́run ni bàbá àwọn tó òun náà bọ́ ọbọ̀ pa bọ́fẹ̀ láti bẹ̀lẹ̀ ọ̀hún fún bàbá kò máa lọ ọkọ̀ ọlọ́run lórí eléyìí má láti máa bẹ̀lẹ̀ ọ̀hún lórí ẹ̀. torí di eléyìí ká tó bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn tọ́jọ́ sára kọ́kọ́ nígbà tó àwa èèyàn nípa ìyẹn ọlọ́wọ̀n ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ń pẹ̀lú àwọn òkè rẹ̀ ń bákan náà káàlì tọrọ àforíjì síwájú ẹ̀ bákan náà káfáàdì sì náwó lórí eléyìí ọlọ́ba ó ní sẹ́ni àdàbí yìí sọ́mọ́ báwa àdàbí sọ́wọ́ yẹ́dí omi sọ̀láàtì ó tẹ̀lọ́ lórí rẹ̀ lábùn yìí lọ́jọ́ títí ńlá wà lábùn ìsọ́lẹ̀ alátẹ̀lé ọ̀wá kọ́kọ́ ní ọlọ́run ìpín ọlọ́run bá tóbi kò sì tọrọ ìfẹ́ ìjẹ̀bá kẹ́lì ọ̀kọ́ àtẹ́yẹ ní àjàlà àdá eléyìí ti kánjú jù eléyìí ó ti kánjú jù àyíkáyé wọnú àdúrà ọba bẹ náà ti kẹ́ni ó ti tẹ́ fọ́lọ́ ó ti tọrọ ó tọrọ àṣàlá ثم دعاه anabi wa pe fakọọlẹ láwo àwọn olùgbé rìbì àwọn àgbẹ̀ ní òun gbẹgbẹ náà anabi sọ fún àwọn àgbẹ̀ ní ẹnìkan anabi pè tó kọ sọ fún. anabi ní ìdá sọ́là ààrẹ kọ̀ǹfẹ̀lì yẹ́pẹ̀ àbìtẹ̀mù bíi ìdìrọ́pì wàtàrà yàrá yìí ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو بعد بما شاء حديثنا أبا أبو داود أبا أبا أبو أبا أبا أبا أبا أبا أبا أبا wọ́n ní àdájú sọ fún jọ́nà yìí pé tẹ́lì kọ̀ọ̀kan yín tó bá fẹ́ ṣàdúrà àbókìrún bá àbí bíbí kí wọ́n bá tó fẹ́ ṣe ni kọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́kọ́kọ́ bí ọlọ́run tóbi kó yin ọlọ́run lẹ́yìn eléyìí kọ́ wa tọrọ ìfẹ́ ìjẹ̀fọ́ àtẹ́bí tó bá ṣe léyìí tán kọ́ wa bẹ̀rẹ̀ pẹ̀lú tó bá fẹ́ tó dá sì kọ́ wa ẹlẹ́ẹ̀kejì kan dá tọ́ka sí nínú àdúrà àbí nínú ẹ̀kọ́ yáyì tó wà fádùá ṣíṣe àyàkúnà múkùnrin sanwó ìbá rọ ìbá mùtẹ̀gẹ́ lè ní akọ́ṣíà wọ́n pa àwọn nǹkan bíi mélòó kan pọ̀ sílẹ̀ yẹn tó tún padà máa yàn lọ́tọ̀ọ̀tọ̀ gbà níwájú òun ni kéèyàn jẹ́ ni kí yóò bẹ̀ lọ́hùn yẹn múkùnrin sọ́ọ̀ tí ó dájú àdúrà yẹn kọ́ lọ́hùn yẹn ìkìláàsì nìyẹn nínú ọkàn rẹ tọkàntọkàn lọ́kàn bíbẹ̀ náà. Rọ́ọ̀tìyà ó sì máa sojú kòkòrò nǹkan yẹn sọ́dọ̀ náà kọ́lọ́ náà lélẹ̀ ṣe. Rọ́ọ̀tìyà ó máa tẹ̀rù ọlọ́ọ̀bá náà. Mùtàjà lídà ó jẹ pẹ̀lú ara rẹ fọ́lọ́ họ́ọ̀sì àt ó sì máa páyà ọlọ́wọ̀n náà. Ọlọ́wọ̀n wà ní gbẹ́lá. Ó ń sọ nínú Al-Qur'an sábàlá àdìyà nígbà tó ń ròyìn àwọn kan ó ní iná ọ̀la ní sáré òun àbẹ́lẹ́kọ̀ ìrọ̀ pàyàdé òun ẹ̀dá ọ̀rọ̀ gàbà àwọn ọ̀rọ̀ hábà kàkàánú lọ́nà ọ̀sìn. ọ̀rọ̀ ni dájúdájú àwọn wọ̀nyẹn. sáré ìsáré òun àbẹ́lẹ́kọ̀ ìrọ̀. wà á máa sáré lọ síbi Wọ́n a máa sáré lọ sí ilé tán bá látọ̀dọ̀ lọ. Ọ̀yẹ̀dẹ̀ òun lọ́dẹ̀ ọ̀rọ̀. Wọ́n a ti máa tẹ̀ wá lẹ́bi tí wọ́n tojú kòkòrò kan tí wọ́n fẹ́ tí wọ́n sì ń báyà kan tí wọ́n fẹ́. Wọ́n máa tẹ̀lé àkan tí wọ́n fẹ́. Ọlọ́dí àwọn yẹn tí wa wọ́n ń báyà wa àmọ́ wá bẹ̀ náà tọkàntọkàn táwọn ọ̀sẹ̀ tí kòkòrò tá à ń fẹ́ sọ́dọ̀ lọ bá yẹ ara fọ́lọ̀ nínú ẹ̀kọ́ a ẹlẹ́ẹ̀kẹta ancestry ara the azmin wajiti wahazi ẹ̀rí èèyàn dààmú rẹ̀ ní ẹ̀ pẹ̀lú gbìyànjú sí ni ẹ̀wẹ́ ọmọ ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ilé àrẹ̀kẹ́ tá àdúrà wọn lọ sí àdúrà wọn èyí ká mú alẹ́ kan tètè lé wá bọ́sù wálẹ̀ kan ọ̀gá ọmọ ọ̀gá òkè yìí. Ìlà ìlà ha ìlà ńlá ya láta la ìlà ha ìlà lẹ̀bí ìmòwò tí wà la ìlà ha ìlà ńlá. Fátó àwọn àbẹ̀ ń ṣeré. Ilé ìwé sàtúrà ń ṣeré nìyẹn. Ń ṣeré ẹ̀sìn tíátà kò lè sí títù kankan níbi ilé ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú àdúrà

àwọn kan náà ń dá àtọ́ fíjó ní bàbá fíjó ní bàbá kíláàdì tó rẹ̀ sí kíláàdì tó rẹ̀ sí ọlọ́wọ̀ ní ti kò tó tó tó ìfẹ́kẹ́ni ṣe ni tó lọ sí nínú òkú yòó tó tó bẹ́ẹ̀ tuntun tó ń o ti ń tó ẹnì kájí tó ń wọ̀ ẹ̀sìn ọ̀fẹ́ náà àwọn ẹ̀sìn ẹ̀ tọ́ra wọn ẹ̀ bá rí tó tó dáwà lè ìjọsìn níbi la ilaha illallah ẹgbẹ́ ìgbàlẹ̀ máa tó sórí ní orí gbogbo media ó sọ wá sí táwọn tó kòtò gbogbo media àwọn ọkọ̀ àbá ìṣẹ̀ ìkan wọ́n tún wà nù aṣọ tẹ́mọ̀ tó aṣọ lé ìjọsìn lé léyìí wọ́ ọmọ yìí dókító ẹ̀rọ àwọn káàdé náà mọ́ bọ́dẹ̀ mọ̀lúbì àtàwọn òṣèré náà ọmọ adídókító àtọkùnrin àtọkùnrin eléyìí ṣe ìlànà tàbí sallallahu alaihi wasallam ní ẹ̀bá bẹ̀rẹ̀ ẹ máa rí lára ẹ̀ pẹ̀lú ìgbìyànjú wàlá àtẹ́kù ìṣìṣà ápèrè nínú ìpinnu wa òdúnà sọ́nà sọ́nà tó wá wọ òfin ni òun lọ fẹ́rẹ̀ kan nígbà tí àwọn aláìmọ̀ wa ara nìyẹn ọ̀pọ̀ tó wá wọ òfin ọba ti fún wa ní ara náà fẹ́ mọ́ máa nìlà ìyàjú gbọ́mọ ẹ̀yí pé bá ẹ̀yí náà nígbà tẹ́yà pọ́ mọ̀ ìyàwó àbábúrò rẹ̀ tọ́ ránṣẹ́ bá mú ọba náà kó lè mú lóbi ẹ̀ màá rẹ̀ lómi áà ah! ọlọ́run lórí ti tó báyìí ọmọ gan o ọmọ ọlọ́run ọba tó ń parí à ah! kí ni àbọ̀lọ́run pè náà anábì sallallahu alaihi wasallam anábì láyà kó ń dá ibi dùn áyì ẹni tí ń tẹ̀lé ọ̀gbọ̀dọ̀ máa sọ́jà àdúrà ti tiẹ̀ náà lọ́wọ́ wọ́n á dé Allahumma alhamdulilayi ọlọ́run sàánù mi tọ́wá wù ọ́ làyáàzìmọ̀ ní mọ́sàlá lìyàmọ́dá lìyáàzìmọ̀ ní mọ́sàlá kọ́yà lọ́kùnrin òbéèrè tí béèrè yẹn kó pinnu ẹni pé ìyọ́nà dákùn ìtẹ́ ìkọ̀bá ìṣe fún mi ìyọ́nà náà lè lè ṣe é sàánù mi ọlọ́run tí ọmọ tí ìrẹ́lẹ̀ síwájú ọlọ́run àwọn ìgbẹ́kọ̀ wọ òṣèwájú wọ mọ́tì ẹ̀kọ́ ńlẹ̀ kan ọkọ̀ ẹgbẹ́ ìta rẹ̀ pọ̀ kọjá pé kó fẹ́ kò jẹ́ nìkan lọ́wọ́ nìkan tiẹ̀ pọ̀ kọjá káàkiri àti ti jẹ nìyí lóhùn ẹgbẹ́ àwọn èèyàn nìyàn lẹ́yìn àwọn ìgbé hàn ẹni tí ó ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ̀n lọ́pàá tí òjò kó lè fún ẹni yìí àwọn èèyàn nìyàn tọ́láwọn òbí ẹ̀ tọ́láwọn òbí ẹ̀ rárá ọlọ́wọ́ mọ̀dá ẹ̀rẹ́jì pọ̀ lẹ́yìn ilé ẹ̀ka náà tí ó sì

kọ́dà ọmọ náà ismu u yàyà yàyà ní ọmọ ẹgbẹ́ yẹtùnú sọ́tù mariam yẹn ẹnì kan ọ̀sọ́rú ọkọ̀ yẹn láyé ìdí náà alìbùrọ̀dá ti ń ta ọkọ̀ ẹwà wọn sípàdé fún lọ. ìwọ ọmọ olóbẹ̀jẹ̀ Gbogbo tó jẹ́ ọ̀rọ̀ náà tó jẹ́ òdòdó yóò pè lódòdó. Àwọn àdábì ọlọ́run ṣáájú kò ní yapa wọn tí wọ́n ti lè rò sí. Aṣáájú mẹ́jẹ̀ bí ìmà. Aṣáájú mẹ́jẹ̀ bí ẹ̀sìn. Aṣáájú mẹ́jẹ̀ bí ìwà dáadáa. Ọlọ́dún wa ni bí mo wá jẹ́ ànábì ọlọ́run. Yóò fi jẹ́ àṣúrọ́. Kò ní tó ní pálapàla, kò ní tó ń sìnà, kò ní tó rànà.

ẹjẹ eh, dákọ twenty oh, twenty thousand wa thousand ju thousand ten thousand kò thousand ah yìí ìsìnkú ti bẹ̀rẹ̀ thousand mo rò pé wọn ò ní lówó lọ́dún ọlọ́run ò rí iṣẹ́ ọba fẹ́ẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ìyẹn fáyà kọ́dọ̀ àti ti kan ọlọ́run máa wà tó gbogbo ayé pátá kódà àwọn àtẹ̀yẹ tó ti lọ gbogbo wa péjọ àwà láyè gbogbo wa kókàlùkù wa béèrè pé ọlọ́run fẹ́ nǹkan báyìí kókàlùkù béèrè bùkátà tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ìjọ ara wọn. àrẹ́bìnrin kọ́rọ̀ wa fún kálukú wa ní ìkàtà yẹn àpèjúwe tá a lè fi wípé kéèyàn mú ìdí abẹ́rẹ́ kéèyàn mú lọ ní ibùdó òkun ńláńlá kẹwàá ti bọ̀ èyí

Ànábì nípa ìkàwé máa mọ́kùnrin ẹ̀nà máa mọ́kùnrin náà ọlọ́wọ́ bá yìí fọwọ́tà ń ké nípa máa mọ́kùnrin kìí fọwọ́tà ń ké nípa lọ́wọ́ máa òkè à àti ké nípa ni ọlọ́wọ́ ìfọwọ́tà máa ké nípa. Ànábì tó sọ́jà ní ìdílé.

èèyàn bẹ́ẹ̀ jẹ́ fara ti kan o. Ìwọ́n àti gbogbo bá ìtàn lọ́ àláyà tàá tó mà ń ṣe ọ́n àtọ̀. Ìkẹ́kẹ́ ò tóbi láti wá fún abẹ́tẹ̀ ìrọ̀rùn ọ̀nà ọ̀kadà eléyìí tóbi. Eléyìí tóbi lẹ̀rú pàrọ̀ bí mọ̀báyá bá rẹ̀ ó pé kò pé kíni. Kíni kan o, tágbà ọlọ́run ò pé. Adé ìbéèrè kan tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run máa ń retí bẹ́ẹ̀ ká béèrè tó pọ̀ lọ́dọ̀ wọn náà.

ṣùgbọ́n wà nẹ́bí ádámà tẹ́ bá ti ń béèrè lọ́dọ̀ tiẹ̀ òun làwọn òun wà bínú tiẹ̀ insha Allah wọ́n wà lọ́la insha Allah ta'ala. èèyàn béèrè tí alágbẹ́lẹ́bẹ̀ náà ọlọ́run ọba yìí sọ̀rọ̀ táwọn ọ̀sẹ̀ kẹ́ni láyé kọ́wù alàlẹ̀ àìsàn àwọn èèyàn bá láti fún ní ìjọba fún yàn. kàyìnṣá àákọ́ tó bá wúlò fún yàn wàyíṣá àtàkà tó bá sì wúlò ní fún yàn. torí ìdí eléyìí nínú àwọn tọ́yẹ kí mùsùlùmí tọ́yẹ kámà afúnra akọ́ra aṣàlàyé mẹ́rin fúnra wa tẹ̀lé mi pẹ̀lú òkú ọlọ́run a ó tún máa tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ àdúrà yìí lọ́la ká tó máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó Maryam tí a tún máa fẹ́ máa mẹ́nu lé nínú sọ́ọ̀tù Ali Imran pẹ̀lú òkú ọlọ́run àti múra pé lọ́la àárọ̀ ni ó jẹ́ o lórí àwọn ìdí aago mọ́kànlá insha Allah ta'ala aago mọ́kànlá ní ìjẹ́ lọ́la ọjọ́ sunday a máa sọ̀rọ̀ àbíjẹ́ torípé mùsàlá kọ̀ wà ní ọjọ́ sunday àtẹ̀wọ̀ àjíjọba aláàbẹ̀tẹ̀ sàlọ́ àtẹ̀wọ̀ àjíjọba aláàbẹ̀tẹ̀ sàlọ́ tọ́ àtọ̀ ìlà rọ̀bì kó torí jà òun. وأنتم إلى ربكم تقلبون أطيعوا وجدوا فلا تقبلون أطيعوا وجدوا فلا تظلمون وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تصرفون أنتم إلى ربكم تقلبون أتلي تلوى أما سابو سيما أتلي تلوى أما سورو جوما torí pé ọ̀dọ̀ ọlọ́run lẹ ó padà sí torí pé ọ̀dọ̀ ọlọ́run lẹ ó padà sí. ẹ̀tẹ́lẹ̀ tòlúwà ẹ̀ máa tàbí sí máa ẹ̀tẹ́lẹ̀ tòlúwa ẹ má ṣòro jú torí pé ọ̀dọ̀ ọlọ́run láwọn padà sí torí pé ọ̀dọ̀ ọlọ́run láwọn padà sí.